ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT mo rí nǹkan kan tí mo ní kí n sáré wá yànyàn náà ẹ̀yin obìnrin kan ẹ yé tanra yín ẹ lè nífẹ̀ẹ́ mi torí èmi ò mà bò sí ṣe ṣóò tí mo dẹ̀ ń ṣe yìí mi ò ṣe ṣóò nítorí nǹkan tí mo fẹ́ gẹ̀tì ń bẹ́ẹ̀ In tó múnú mi dùn hypocrisy àwọn èèyàn gan ló sún mi wọ ṣó yìí èmi ò dẹ̀ ní tanra mi ẹ jẹ́ ń sọ fún yín níbi two weeks ago àbí a week àbí like three weeks ago ṣé mo pé wọ́n yọ monetization mi mi rò bóyá mo bọ́ta mo sọ́rí wọ́n yọ ní ìbọ́dà nígbà tó tún yá wọ́n tún dá padà torí kò ń ṣe nítorí monetization ni mo ṣe ń ṣe show kán tó monetize mi àwọn tí mo bẹ̀rẹ̀ ṣáájú wọn tipẹ́tipẹ́tipẹ́ wọ́n ti ń gba owó mi ì ṣe ṣóò nítorí monetization ọlọ́run fi monetization yẹn ṣe extra ni fún oníkálukú mo níṣẹ́ lọ́wọ́ bíi monetization o àbí monetization o ọlọ́run ò kúrò lórí kò kúrò nídìí àrò béèyàn kan bá tàn ẹ́ béèyàn kan bá tàn ẹ́ bí spíkà kan bá tàn ẹ́ bí kánsẹ́lọ̀ kan bá tàn ẹ́ bí wòlíì kan bá tàn ẹ́ bí pásítọ̀ kan bá tàn ẹ́ wípé torí pé ọkùnrin ti ń tọ́ oríṣiríṣi obìnrin wò ẹ ẹ máa ní káwọn kò ẹ máa ní kóbìnrin má dóbò ẹ̀yin dẹ̀ ń ṣe tó bá sọ fún ẹ pé ẹ torí pé ọmọ ní àwọn dẹ̀ ń ṣe kìnnìkankìnnìkan ó yá má tanra ẹ̀ sórí testosterone tó wà lára ọkùnrin ọlọ́run ti fi ṣe ó ti fi jàrá bà obìnrin ó ti jẹ́ pé the way tí ọkùnrin ṣe ń tó ṣe ń test fún ọ̀rọ̀ dídó ara wa ó yàtọ̀ sí bí obìnrin ṣe ń test fún testosterone level tó wà lára àwọn méjèèjì ọlọ́run ti fi jàrá bà obìnrin jẹ́ pé kò sí o appetite ẹ nípa pé dídóyàn kò lè dàbí tọkùnrin tó bá wá fẹ́ sọ wípé o fẹ́ gàba lé pé bí ọkùnrin ṣe ń ṣe nìwọ náà fẹ́ máa ṣe wàá kọ̀ para ẹ̀ dànù wàá kọ̀ máa yomi ní abẹ́ wàá kọ̀ dédé jókòó abẹ́ akọ̀ dédé máa ṣomi wàá kọ̀ rí wípé normally in tó máa ń fà tí obìnrin máa ń fi fùrọ̀ só tó bá ń bá ọgbọ́n wọn páwọn èèyàn ti ṣinú sìn in tó máa ń fà tí obìnrin máa ń fi fùrọ̀ só tó bá ń bá obìnrin sùn ó ní àwọn ẹ̀ẹ́ To man ń trap sínú òbò àbí fistula ẹ ṣàmọ nǹkan tó ń pè ní fistula Abi ya to man ṣẹlẹ̀ nígbà tó bá gé ìdọ̀ obìnrin or anything Abi fistula Abi eh. Abi bóyá underlining eh, medical issue ló man ń fà tí obìnrin tí ẹ máa fi trap sínú òbò meanwhile ìgbà tó dẹ̀ yẹ kó ma ṣẹlẹ̀ sóbìnrin nígbà tó ba ń dó obìnrin lọ́wọ́ but tó bá lọ capitalize lórí bí ọkùnrin ṣe ń ṣe pẹ̀lú obìnrin ìwọ náà fẹ́ lọ máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkùnrin wàláì wàá máa fùrọ̀ ẹ̀ á máa ya ojú òbò á dẹ̀ á máa sórìn wàá máa fojú òbò sórìn ọlọ́run wàá máa rìn láì jẹ́ pé wọ́n bẹ́ẹ̀ sùn wàá dẹ̀ máa fi ojú òbò so the only thing tí mi ò ní encourage kọkùnrin ṣe ni wípé ẹ ṣe pẹ̀lú orí pípé ẹ má ọ̀t òyàwó yín ẹ má jẹ́ kí ìyàwó yín mọ̀ pé ẹ̀ ń ṣe ẹ má ṣe sí sàkání wọn ẹ má ṣe sí ọ̀dọ̀ fámìlì wọn ṣé o rí èmi ò lè sọ categorically hundred percent pé ọkùnrin ò lè dóyà ọ̀rẹ́ ẹ̀ kò ń ṣẹ̀jẹ̀ kò ń ṣe ọmọ yẹ ẹ̀ keep ọ̀rẹ́ ẹ̀ away from ọkọ ẹ̀ keep ọkọ ẹ̀ away from ọ̀rẹ́ ẹ̀ àwọn nǹkan tí mo lè sọ pé ọkùnrin tó ti ṣépè fún tó máa ṣe òun ni fámìlì ẹ̀ bẹ ọ̀rẹ́ ẹ sórí ọkùnrin tí ò bá ti lè mọ fámìlì ẹ tó ti lọ ta sí fámìlì ẹ lò lórí burúkú ṣé ọlọ́rẹ́ tó bá careless tí ọ̀rẹ́ ẹ bá gba ọkọ ẹ mú á dojẹ ọkọ ẹ náà á dẹ̀ dojẹ sórí testosterone tó wà lára ọkùnrin ó ti taofik Àyìnkẹ́ ẹ kúrò lórí platform mi taufikat Àyìnkẹ́ kúrò lórí platform mi what are you doing here stop telling me about Ramadan torí wọ́n ti ṣínú nísìnyí so torí Ramadan kí gbogbo ayé wà stand still ṣé mo mo mi ò ṣe mi ò tó ọ̀nà ẹ̀dáhùn tó kúrò lórí platform mi kúrò lórí platform mi mo wà mo respect yín tó náà mo sọ mo ní mo fẹ́ ṣe nǹkan lọ́la ẹni tí ààrẹ ò bá gbà má ṣe o nǹkan tí mo fẹ́ ṣe time yìí everybody ti ṣìnà ti ń sùn kúrò lórí platform mi what are you doing here so nítorí tí yín sì kí life tèmi wà stand still you must be joking mo mọ nǹkan tó yẹ kí n sọ mo dẹ̀ mọ nǹkan tí ò yẹ kí n sọ ṣé ọlọ́run sọ pé wọn ò lè dóra wọn tí wọ́n bá gbàwẹ̀ tán ni àbí tó bá níyàwó ńlé tẹ bá ṣínú o ò lè dóbò ìyàwó tó láṣẹ lórí ẹ̀ tó tẹ bá ṣínú nírọ̀lẹ́ o ò lè dóbò what are you talking about adéyé máa ṣàbòsí àbòsí ti bàgbésí ayé yín jẹ́ àbòsí ti bà ayé yín jẹ́ so tó ni níyàwó ńlé sìn àsìkò tó ń gba àdúrà sọ́lọ́run bóyá ẹni tó ń wojú olúwa tó jẹ́ pé àsìkò yìí lọ́lọ́run máa ṣínà ayọ̀ fún wà wá ní ìyàwó ẹ̀ ń wojú olúwa kò ì bímọ bóyá eh, ovulation e wá bọ́ sí time Ramadan ó wá ṣínú nírọ̀lẹ́ ò ní dóyàwó ẹ̀ nitori eh, eh, ovulation kó lè score go kó lè lóyún orí yín ti burú ẹ má gbìyànjú ẹ mọ̀ pé mo ti sign mo lágídí gan ah <laughs> mo ní ọlọ́run kó rọ̀ mí ni gbogbo nǹkan tó bà mí jẹ́ láyé mi nìyẹn mi ò ń bá èèyàn jẹ́ mi ò ń ba ayé èèyàn jẹ́ mi ò ní kété èèyàn má da ṣùgbọ́n èèyàn ò kí ń wà láyé kó má ní tiẹ̀ mo lágídí mi ìfẹ́ kéèyàn máa push me around hello mi ìfẹ́ kéèyàn máa push me around kúrò lórí platform mi so ẹni tó bá ń wá ọmọ nísìnyí tó wà ní time ovulation tó ń gbàwẹ̀ tó break nírọ̀lẹ́ ìyá ọkọ ẹ̀ ò lè do kó má lóyún ọkọ ò lè do ní time tó ń ovulate nítorí àwẹ̀ ní ẹni tí ó láṣẹ lórí ìyàwó ẹ̀ láti dóyàwó ẹ̀ ẹ ti sick kúrò lórí platform mi kí ló ń ṣe lórí platform mi hello hello kí ló tẹ̀ ń pè mí pẹ̀lú private number ẹ kí lẹ fẹ́. kí lẹ fẹ́. ẹ ṣé god bless you. bẹ́ẹ̀ ni. ṣé kan tí mo sọ yé yín o ò lè sọ wípé torí ọkùnrin ń dó obìnrin káàkiri ọkùnrin ni mò ń bẹ̀ wípé ẹ má fi ọ̀tì ìyàwó yín bẹ obìnrin kan bá sọ wípé torí ọkọ ẹ̀ ń yànjú kiri ìwọ náà fẹ́ lọ ṣe wàá máa fojú òbò tó bá yá wàá máa fojú òbò sórìn tó bá yá mi ìsọpọ̀bù ẹ máa fẹ́ o bẹ̀ tó bá yá ààrẹ ìwọgọ wàá mọ̀ wípé o ti di yẹ̀yẹ́ ọlọ́run àpọ́nlé tọ́lọ́run fi sóbìnrin lára èmi nǹkan tèmi ò fọwọ́ sí ni wípé gbogbo nǹkan tọkùnrin bá ń ṣe má fi ọ̀tì ìyàwó ẹ̀ má jẹ́ ó pa ìyàwó ẹ̀ lára má ti torí pé òun dóbo ń ta kó má dó ìyàwó ẹ̀ òbò tó ń dó ń ta yẹn ó yẹ kó wúlò fún ìyàwó ẹ̀ nínú ilé bóyá tó kó ẹ̀ bá rọ́ọ̀nù ilé kó gbé sórí kó fi dó ìyàwó ẹ̀ ń tó wà fún nìyẹn it becomes cheating nígbà tó bá pa ìyàwó tì nínú ilé tó ń dó ti ta èyí tó ń dó ta yẹn jẹ́ kó wúlò fún ilé ṣùgbọ́n má fi ọ̀tì má jẹ́ kínú ilé mọ̀ pé ò ń do bọ̀ obìnrin ò lè sọ pé bíyàwó ọkọ òun ṣe ń dóbò ń ta torí pé level o ní justification testosterone level ìwà àti ọkùnrin yàtọ̀ síra wọn ìṣẹ̀dá bọ́nà ṣe ṣẹ̀dá ọkùnrin when it comes to sexual ẹ lọ kà á ṣe rí gbogbo àwọn tó àwọn ọlọ́rọ̀ tó ọmọ nǹkan tó ń sọ náà ọkùnrin ọkùnrin ń dóbò káàkiri ẹ wá ní kí ìyàwó yín má dóbò yes ìyàwó yín ò ní dóbò provided tó o bá ti fokó jẹ ìyàwó ẹ níyà ìyàwó ò lè ní justification láti dóbò nítorí pé ọkọ òun dóbò òun dóbò ń ta ìyàwó ò ní justification láti dóko provided tí ọkọ ò bá fi oko jẹ ìyàwó ẹ̀ níyà provided tí ọkọ ò bá abandon ìyàwó ẹ̀ provided tí ọkọ ò bá fi hot ìyàwó ẹ̀ bọ̀ tó ń ṣe tó dẹ̀ jẹ́ wípé bó ṣe ń ṣe yẹn èmi categorically mò ń sọ wípé òbò míì tí ọkùnrin dóńta ó wúlò fún ìyàwó tó ń dó nínú ilé because nígbà tí ó bá dá páó tí okó tó pe fánigbólóhùn okó tí ò dìde arán tí òbòyìn á gbé sórí á lè fi dìde á máa dó ìyàwó ẹ̀ nulẹ̀ kò ní rí ìyàwó tó ń dó ojú ẹni tó ń dó ń ta ló wà lágbárí ojú ẹni tó ń dòta tó wà lágbárí yẹn òun ló ń fún ọkọ ẹ̀ ní ẹnájì tó fi ń dóyàwó nulẹ̀ so ìyẹn hundred percent ni bẹ́ẹ̀ bá ní gbọ́ lẹ̀ ní gbọ́ bọ̀ bí ọkọ bá wá tàn ẹ́ pé ọ̀dọ́yàwó ń ta ẹ wá ní kọ́ má lọ́dọ̀ ìwọ lọ́dọ̀ kí ni justification tó fẹ́ fi do èyí tí wọ́n fi tí ara ọkùnrin fi máa le ní ojoojúmọ́ nínú ọ̀sẹ̀ kan ara obìnrin lè má ó lè má obìnrin lè má move ọ̀rọ̀ obìnrin lè má wà ọkọ láàrin ọ̀sẹ̀ méjì ara ọkùnrin tí ò bá le ní everyday láàárọ̀ ní láàrin ọ̀sẹ̀ àbí tí ò bá le láàrin ọ̀rọ̀ ayé ẹ̀ ti ń bàjẹ́ díẹ̀díẹ̀ bàrà obìnrin lè má le láàrin ọ̀sẹ̀ méjì náà báwo ló ṣe jọra wọn testosterone level wọn báwo ló ṣe jọra wọn báwo ló ṣe jọra wọn kí ni justification wípé nítorí pé nǹkan tó lè fi ọ̀tẹ̀ ni pé tó bá ṣe kàn ẹ́ lójú tó bá ṣe kàn ẹ́ lójú àbí tó bá abandon ẹ sílé tí ò ṣe pẹ̀lú ẹ̀ bọ̀ wípé o fẹ́ jókòó lórí ọkọ mi ń dó torí pé ọkọ mi ń ṣe èmi náà fẹ́ ṣe ó máa máa fojú òbò sórìn tó bá yá wàá fojú òbò sórìn tó bá yá pelvic ẹ á weak tó bá yá because o ò mọ reason o ò ní strength èmi ń sọ fún yín pé even go obìnrin ò ní agbára àwọn ọkùnrin tó sì wà tó sì wà agile àwọn ọkùnrin tó sì tí wọn ò tí ì dàgbà tí wọn ò tí ì pé sixty bíi fifty eight sixty àwọn ọkùnrin tó sì wà ní ṣàngóòde obìnrin ò ní agbára láti lè withstand wọn tán kò ò ní agbára láti withstand sexual urge wọn kò sí bó ṣe lè preach it o kò sí bó ṣe lè beautiful tó tó bá ọkùnrin tó bá mọ̀ pé ó fẹ́ gbádùn ọkùnrin ẹ̀ lọ fẹ́ àgbàlagbà tí testosterone level ẹ̀ ti drop àwọn ọkùnrin náà máa ń wọ andropause lọ fẹ́ àgbàlagbà tí ọpọ́n ẹ̀ ti ń kéré lọ fẹ́ àgbàlagbà tí okó ẹ̀ ti ń já wálẹ̀ lọ fẹ́ àgbàlagbà tó jẹ́ pé resolution period eh, àti refractory period ẹ̀ ó ti reduce lọ fẹ́ àgbàlagbà tẹ́ pé refractory period ẹ̀ ó ti reduce from like fifteen minutes sí bí i one hour or twenty four i mean fún bíi twenty four hours because tíyan bá dàgbà sí refractory period èèyàn náà ó máa increase sí but tíyan bá sì kéré refractory period ẹ lè jẹ́ fifteen minutes thirty minutes ìyẹn ló máa fi mọ̀ pé o sì kéré agbára sì wà lára ẹ̀ but tí refractory period ẹ bá ti lọ sí twenty four hours o mọ̀ pé àgbà ti ń de kí ni refractory period time tó wà láàárín tẹ bá kọ́kọ́ dóra yín tán tó bá sinmi tó ti tó sinmi kí okó ẹ tó le ìgbà míì àwọn nǹkan tó máa fi mọ̀ pé àgbà ti ń dé ọkùnrin míì bá dóbò tán tó sinmi láàárín fifteen minutes okó ẹ tún ti le padà wàá mọ̀ pé ò tí ì dàgbà agbára sì wà lára ẹ̀ nígbà tó bá yá ìwọ tó kó ẹ̀ ń fifteen minutes wàá rí i increase si thirty minutes bó ṣe ń dàgbà ní refractory period Mama, máa máa increase tó bá ti wá di pé refractory period ẹ tó bá ti dóbò ẹyọ kan tó báyìí ó ti rẹ òní lè dómi until the next day 24 hours kò mọ̀ pé àgbà ti dé irú táìmì yẹn nísìn o lè jókòó lórí obìnrin kan but time tí ẹ gbà kám kẹ́ lè ní ìsinmi ẹ gbà kám kẹ́ make decision bóyá ilé yín fẹ́ dúró ẹ gbà kám kẹ́ má ba lè máa tanra yín o lè wo ah o lè satisfy urge ọkùnrin tó sì wà tó sì wà able o lè satisfy ẹ àfi tó fẹ́ máa tó bá fẹ́ ma fi ojú òbò so àfi tó bá fẹ́ pelvic ẹ kó ní problem àfi tó bá jẹ́ pe àfi tó jẹ́ pé o fẹ́ fúnra rẹ yes it's very good it's good exercise but don't forget that too much of everything as well nígbà mi àwọn èèyàn wọ́n máa ń sọ pé tó bá tiẹ̀ yá gan ọkùnrin yẹn go okó ẹ̀ ò ní lè mọ́ mo máa ń sọ fún àwọn èèyàn kan ìwọ obìnrin tó bá ń tàyè orí ọkọ ẹ̀ mọ́ aṣọ ní ọkọ tí ò tí ì dàgbà ọkọ tó sì wà bí abí twenties sí thirties sí forties tó bá lọ fẹ́ máa tàyè máa ṣọ ìwọ ló máa jìyẹ tó bá yà ò ní gbádùn ẹ̀ mọ́ ò ní gbádùn ẹ̀ mọ́ èyí tó bá so mọ́ ẹ tó kù ẹ bá lè gbìgì kó mọ̀ wípé ó lọ́gbọ́n tó ń dá sí tó ò bá tí ka ọkọ ẹ ọkọ dáadáa ni má wà lọ yọjú ràn má jẹ́ kéèyàn kan tọ̀ ẹ́ má jẹ́ kéèyàn kan kó sí ẹ lórí pé ọwọ́ ẹ máa ní kó má dóbò ń ta èyí dẹ̀ ń ṣe wọ́n á ṣe wọ́n á ṣe torí tó bá ṣe ó máa padà wá lẹ́yìn fún wọn gan ẹni tí ò ní ṣe làwọn fifty seven fifty eight and above ẹni tó bá sì wà ní below fifty ó ó máa ṣe torí tí wọn ò bá ṣe ìwọ gógó tó jẹ́yàwó ń padà bọ̀ wá affect ẹ àdàbí tó bá jẹ́ pé ìwọ gangan gẹ́gẹ́ bí obìnrin ọkùnrin náà máa sú ẹ náà ìgbà bí wàá wò pé you want to you want to be left alone you want to be alone you don't want to see anyone but o oh, lè sọ wípé alternative tọkùnrin máa wá ìwọ náà fẹ́ wá tó bá yẹ wàá máa fojú òbò so honestly tó bá yá wàá máa fojú òbò so tó bá yá o ò tiẹ̀ nílè dán ọkọ ẹ mọ́ tó bá yá ọlọ́run má jẹ́ kó direct indirectly kó di nifomania kalẹ̀ pé tó o bá dóko lọ́jọ́ kan ara ẹ̀ ò ní balẹ̀ tó o bá sọ wípé ọkọ̀ òdú ẹ wọ́n àbádọ́n ẹ tó bá wù ẹ ni kò ṣe bọ̀ tó bá sọ wípé torí pé ọkọ ẹ ó lọ ń dóbò míì o ò ká o ò ń suspect o wá ló fẹ́ para mọ́ àbí wọn náà fẹ́ o lè o kò jọra wọn testosterone level yìí jọra wọn sẹ́ẹ́ hundred percent kò jọra wọn o ò lè anybody tó bá sọ fún ẹ pé kí ni táyé fi ṣorí tí kẹ́hìndé ò fi ṣorí wá ìtọ́kọ mi ṣe bí for better for worse ní ẹ ẹ wá ìtọ́kọ mi ṣe máa ṣe tí mi lè ṣe ó lè ṣe for better for worse yín ò ran okó àtòbò mo sọ fún yín for better for worse yín other commitment ló wà kẹjọ bímọ fúnra yín kẹjọ respect ara yín kẹjọ gbádùn ara yín kẹjọ lọ fọlídé kò rán pé kẹjọ kò rán pé o mú okó ẹ̀ mọ́ abẹ́ kó for better for work kó respect ẹ kó má ọ̀tí ẹni tí ò bá ti ọ̀tí ẹ tó ti respect ẹ wọ́ fúnra rẹ are fojú ara ẹ wọ́ràn so sọ wípé wo equal right ò débi okó àtòbòsẹ́ hundred percent mo so fún yín equal right kò débi okó àtòbò To bá ni pé bí ọkùnrin ṣe lọ ṣe ni wọ́n ṣe náà fẹ́ lọ máa ṣe wo kó tó rẹ ìjà ọkùnrin kó tó rẹ ìjà wọn wọ́n ti ó tó rẹ̀ ìjà wọn finally wọ́n ti ń wọ bíi eighty tó yẹ pé wọ́n ọkọ̀ máa sùn sílẹ̀ tí wọ́n náà máa rí pé wọ́n ti weak wọn lè ṣe nǹkan kan mọ́ nígbà yẹn wọ́n ló máa bá wọn fọwọ́ màsáàjò ẹpọ̀n wọn massage. kó wọn àbí kí àwọn kó máa gun òkè kó máa dó wọn but ní táìmì yẹn tó bá fẹ́ hook ọkùnrin tó bá fẹ́ kí ọkùnrin kó tètè lose okó ẹ̀ wàá mu tó bá fẹ́ kó tètè lose okó ẹ̀ kó tètè lose erection ẹ̀ òun ló máa mú mọ́lẹ̀ pé àfòbomi àfòbomi ọkùnrin tó bá ti mú mọ́lẹ̀ pé àfòbomi àfòbomi ó fẹ́ kó tètè pàdánù okó ẹ̀ ni hundred percent ó fẹ́ tó tètè pàdánù okó ẹ̀ ni nǹkan tó nídìí ni wípé wọ́n má ò fẹ́ rí ojú ẹ̀ sí no evil here no evil ò fẹ́ rí rédèrèdè kọ́ má dẹ̀ ṣe sísàkánì ẹ̀ bọ̀ yàtọ̀ sí yẹn ó tó bá ti mú ọkùnrin pé àfòbòmí àfòbòmí ìwọ gọgọ fúnra rẹ after some time ó ní gbádùn ọkùnrin yẹn mọ́ tẹ bá kó hundred percent ọkùnrin lẹ̀ èyí tó ń fi òbò míì dó ìyàwó ẹ̀ ló pọ̀ jù nù wọn tí ò bá sí àṣírí òbò míì tọkùnrin ń do ọ̀pọ̀lọpọ̀ òbò tó wà nulẹ̀ ló máa ti useless láti máa pariwo láti dánú kọlẹ̀ wọ̀n ní rókódó ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti máa máa ké yá àláwùyá àyàsẹ̀ àṣírí tí ọkùnrin fi ń dóbò nínú ilé àṣírí òbò ìta ni àṣírí òbò ìta yẹn tẹ́ ń sunkún lé lórí pé ah, irọ́ ni ìwọ ṣe máa ṣe àṣírí yẹn ló bo òbò inú ilé àṣírí òbò ìta ló bo àṣírí òbò inú ilé ìjọ tẹ́ ẹ bá ti mú ọkùnrin tẹ́ ẹ ti gáàgì wọn pé àfẹ̀mí àfẹ̀mí ìjọ náà làṣírí òbónú létú àwọn ọkùnrin tí mo ó sì wà ajá ìtọ́ sì wà éèbù ni mò ń sọ fún yín yìí o mi ìsọ àwọn àgbàlagbà tó ti dàgbà o but àwọn ọkùnrin tó sì wà bí àbí from from from twenty to forty five ìjọ tẹ́ ẹ bá ti mú wọn mọ́lẹ̀ tẹ́ ẹ gba òbò ìta lọ́wọ́ wọn ìjọ náà la òbò àṣírí òbò inú létú ìgbà yẹn lẹ máa mọ̀ wípé òbò tó wà ń ta ló cover ló cover ló bu àṣírí òbò inú ilé tí ò jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé òbò inú ilé ti sú okó ọkọ. as far as i'm concerned wọ́n help yín ni ẹ wá dìde kẹ wá ní torí pé lọ ṣe ẹ ó lọ ṣe ó lọ ṣe màá èmi náà lọ ṣe àwọn ẹjọ́ kan wà tó jẹ́ pé tó bá jókòó rò tó bá bá wọn rò tó sọ ó bàrán ẹ jẹ́ ó bà fámìlì ẹ jẹ́ ó bà ojú ìyá ẹ jẹ́ ó bojú bàbá ẹ jẹ́ ó bojú àwọn ọmọ ẹ jẹ́ wọ́n lè ro ẹjọ́ ọkùnrin lè ro ẹjọ́ pé mo dó lágbájá mo dó tàmẹ̀dù ṣé wọ́n lè sọ pé torí ọkọ mi lọ dó lágbájá tó tàmẹ̀dù lèmi náà ṣe lọ ṣe wọn bí aláya ẹ̀rẹ̀ wọn bí pọ̀nrí obìnrin kan rè kó sọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí wọ́n tàn yín ọ̀pọ̀lọpọ̀ òbò ta ló bọ́ àṣírí òbò nulẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òbò ìta ni ò jẹ́ kó àṣírí òbò nulẹ̀ ó tú ìjọ tẹ ẹ bá dẹ̀ ti wá fúnra yín ba ojú òbò ìta jẹ́ ìjọ náà làṣírí òbò inú ilé máa tú kò dẹ̀ sí nǹkan kan tí ò bá ti sí pẹ̀ ń dóra yín nínú ìgbéyàwó kò sí ìgbéyàwó kankan láàrin yín ẹ má tanra yín mo máa ń sọ fún yín pé kò sóúnjẹ tó o fẹ́ sè fọkùnrin tí kò lè fi owó rà jẹ ń ta kò sí nǹkan tó differentiate ẹ ìwọ obìnrin nulẹ̀ yàtọ̀ sí àbúrò ọkùnrin bí kò ṣe òbò tó wà lábẹ́ ẹ̀ tó bá ló fẹ́ fọṣọ ọkọ àbúrò ọkọ á ní àbúrò tó máa fọṣọ ẹ̀ tó bá ló fẹ́ sóúnjẹ ọkọ á lé ẹni tó máa sóúnjẹ fún tó bá ló fẹ́ ṣe anything ọkọ á rí ẹni tó máa ṣe fún the only thing tọkọ máa ṣòro tí ò lè kù gbìrì náà ni òbò tó differentiate ẹ nínú àwọn pẹ̀lú òun àtàbúrò ẹ̀ ńgbò bá dẹ̀ wàá mú pamọ́ nítorí pé o gbọ́ pé èèyàn kan sọ fún ẹ pé ó ń do lágbájá lágbájá tẹ́pọ̀ òbò tó ń do yẹn gan ló ń hẹ̀pọ̀ òbò tiẹ̀ ẹ má jẹ́ ká wa ìgbà tí òbò tó ṣàkọkùnrin mọ ọkùnrin tó tó ọkùnrin tó jẹ́ pé wà ní age below fifty kò ju ọdún kan láàrin márèèjì lọ ọdún kan sọdún méjì tó kó bá ń lé ẹbèrè lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin òbò ta ló ń bọ àṣírí òbò inú ilé fún wọn i'm telling you ọmú ìta ló ń bàṣírí ọmú inú ilé fún wọn fùrọ̀ ìta ló ń bàṣírí fùrọ̀ inú ilé fún wọn ẹ lọ bí wọn ìjọ́ tó bá ti yọ òbò ta kúrò àṣírí òbò nù létú ìgbà yẹn lẹ máa mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ni oko wọn ti ó ti kú kó tó lọlé oko òdẹ kú ó ti sú ni ìtò wà ń ta ló máa fi gbéra ńgbò bá gbà ta lọ́wọ́ ẹ̀ ṣé tẹ bá dẹ̀ wá ṣe fẹ́ máa wora yín nínú ilé láì má dòra yín ni ẹ ní dóra yín tí ò bá sí àṣírí òbò tó ń bò ẹ ní dóra mo pé ìfẹ́ gbọ́ léyìí pé mo pé mi ò mọ ọ̀rọ̀ pa èmi á sọ tòótọ́ ni i give it to you raw truth ni mi kì í mi ìmọ̀rọ̀ pa but tí wo obìnrin bá sọ wípé o fẹ́ lọ ṣe nítorí ọkùnrin ṣe tọkùnrin bá abandon ẹ ṣe nǹkan tó bá wù ẹ kò kàn mí tọkùnrin bá tẹ ojú ẹ mọ́lẹ̀ tó mọ̀ pé ó ń dóbò ń abandon ẹ ṣe nǹkan tó bá wù ẹ bẹ́ẹ̀ yín ọkùnrin ẹ ẹ ní reason láti abandon ìyàwó yín kódà kó bu ẹ máa rùn ẹ ní kó lọ fọ kẹ ẹ lè ráyè kó lè fún yín láyè ẹ pé wèrè lọkọ ìyàwó kó lè jẹ kẹ ẹ rí bí gbé gbogbo òbò tẹ bá gbó níta tí ò bá wúlò fún tinúlé ẹ drop ẹ so òbò tó bá máa dó níta jẹ́ kó gbó jẹ́ òbò tó di ṣáṣá tó yẹ pé ìjọ́ tó o bá ti wà nílé tó kù ẹ bá gbélẹ̀ make sure pé òbò yẹn ní kí náà máa ń fi dá ọ̀nà ọmọ yẹn landmark Hmm. jẹ́ kó bò yẹn ní landmark kó ní àwọn òbò tẹ́ bá máa dóńtà ẹ jẹ́ kó ní landmark kó ní nǹkan tó jẹ́ wípé ẹ máa lè rántí lórí ẹ̀ pé tẹ́ bá ti rántí báyìí oko yín máa lénulé ẹ má lọ dó òbò tí ò ní landmark bóyá àwọn òbò tó yẹ pé kò sí nǹkan tẹ́ lè fi rántí ẹ̀ ẹ dó òbò tẹ́ lè fi rántí ẹ̀ ẹ worú ọmọ lady tí mo gbé wá tó lọ mú aríkúyẹrí yẹn lady actress ọlọ́mọ ọkọ ẹni tó bá dóró irú òbò yẹn báyẹn sí ó ní landmark because tó bá ti rántí ọmú yẹn tó ti gbé ọmú yẹn sórí tó bá wà nínú ilé bó kò bá fẹ́ dìde tó bá ti rántí ọmú yẹn báyìí ó kó yẹ yẹ kó dìde ni ẹ worú àwọn fùrọ̀ yẹn tó bá dó òbò tó ní fùrọ̀ landmark tó bá ti rántí ẹ̀ nínú ilé landmark ni okó ẹ̀ máa dìde ni so tó bá máa dó ẹni òbò extra níta make sure pé òbò tó ní landmark kó dẹ̀ make sure pé òbò tó ní landmark tẹ́ pé tó bá ti wà nínú ilé táṣírí tó máa òbò tó nílámà tó máa bu àṣírí òbò nú ilé ló máa dó tó o bá ti ní òbò tó òbò tó ń dó ń tọ ò ti ní landmark tó máa bu àṣírí òbò nú ilé má tiẹ̀ lọ síbẹ̀ ìyá méjì ò gbúdọ̀ jókòó gbẹ ògbò tó máa dún láti dúró oore débi pé ó máa ní landmark bóyá ọmú ni landmark ẹ o bóyá idọ tó rí pàǹpà ni o bóyá fùrọ̀ ni o bóyá bóyá bó ṣe ń ra ìdẹ lókè ni o make sure pé ògbò tó ní ó ní landmark ó dẹ̀ fi landmark yẹn sínú archive ẹ ní time tó o bá ti fẹ́ dóbò nulẹ̀ tó táṣìírí òbò nulẹ̀ bá ti fẹ́ tú make sure pé o consult archive yẹn kó o gbé jáde kó o gbé síbẹ̀ báyìí gbam kó dẹ̀ fi dóbò nulẹ̀ shabarikolo dot com ó dàárọ̀.